Gracias. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين ọlọ́tọ̀ ojú àṣí ìmọ́lẹ̀ alàyè láàrin lẹ́gbà tí gbogbo àti ọlọ́run ti pa wá ní pípa kékeré ọlọ́run tó fún wa ní àlùmọ́jú ìjẹyàn máa ọ̀hún ìjẹyàn máa sùn lọ́jọ́ pẹ̀tọ̀ lórí ibi tí ó ń gbé lọ́dún sáré àlèmọ́tò àlùkùránù nítorí pé lábílé ọba lájú báyìí yọ́ lájú sọ àwọn màláíkà tó wọn nílé ìrìnbó olùsègbè ayé sí àmọ́ orin etí ikú èyí ṣe ìta abúlálẹ̀ àná ọlọ́sì jí wá sí pẹ́lẹ́ àlàyé láàárọ̀ yìí lànàbí wa sọ́nà láàárọ̀ sọ́nà tó fi sọ wípé ká máa sùn lórí ìmánì ká wọ́n bí ànábì lè lè sọ́rọ̀ tó sọ́rọ̀ wà lè pé ó láti mọ̀ sùn lórí iman ànábì ní ara tó dá kí mùsùlùmí máa sùn lérí ẹ̀ oníkọ́ ẹ pé ká máa wà pẹ̀lú àlọ́ àlá ká tó sùn tí mùsùlùmí máa wà pẹ̀lú àlọ́ àlá ó tó sùn àtọ́kùn ìwà sallallahu alaihi wasallam ó já mọ̀ pé ó sùn lórí iman nìyẹn ọba tó wá fẹ́ sùn náà anábì ní ká máa sọ pé bísíkàlà hùmà ìyá bẹ̀rẹ̀ wọn. bísíkàlà hùmà. àmútù. àmútù. wà á àyà. wà á àyà. bísíkàlà hùmà. bísíkàlà hùmà. àmútù. àmútù. wà á àyà. wà á àyà. بسمك اللهم بسمك اللهم أموت أموت وأحيا وأحيا الله أكبر الله àtẹ́bí sí wàhálà lórí wa kù lórí bá a ṣe ní sórí ikú iná ni o torí pé àtẹ́bí ti mọ̀ sọ́dọ̀ láwọn sọ́dọ̀ pé ṣàyìntọ́ ni ó lé ní ìjọ kìíní àná lọ́dọ̀ ọlọ́run ṣe àwọn pé ẹni tó bá lè lé ní fún ìwájú òbí èèyàn kó mú fi àjẹyẹ ṣe àwọn pé ẹni yẹn mí yẹn lóòótọ́ ẹni tó lè tó lè tó lè tó lè withstand kó dúró pé bàbá èèyàn ni ìyá èèyàn ni ó wá sọ pé ọmọ yìí bàbá tiẹ̀ jẹ́ ṣé o fẹ́ ẹ̀tẹ́lẹ̀ máa bẹ̀rù ní pé ẹ̀fẹ́ ìyá sọ ní bàbá rẹ̀ ṣùgbọ́n àmọ́ bá ti ṣe bàbá rẹ̀ wá síbẹ̀ àbá ṣe jù tẹ́ bàbá wa lè dúró tó sì lè wùsà ní ẹ̀kẹ́ mọ̀ mọ̀ pé bàbá rẹ̀ nì mọ̀ pé rẹ̀ nì ṣé ọmọ yìí máa pa yí ẹ̀jẹ̀ ọmọ yìí ìdíjọ́ dà fún ah, ṣé o fẹ́ yẹn bí ìdẹ̀ lóòótọ́ ṣé o fẹ́ wọn ní fi lẹ́mítì àǹtí mú ọ̀rọ̀ yẹn ó wò pé ah, ẹni tẹ́ni yìí dílé lé lójú bàbá àti ìyá ọmọ yìí ajẹ́kùn mí ni ẹ̀ ojú wíwájú ọlọ́ọ̀ni ṣètàlì ti lé lórí ọ̀rọ̀ wa níwájú ọlọ́run ní ṣẹ̀tánì ti lérí lórí ọ̀rọ̀ wa èmi àti iná rè gbogbo wa yìí ṣẹ̀tánì ti lérí nítorí dáadáa mẹ́ta aleyhi salatu wa salam tọ́lọ́run wa kọ́ a tọ́lọ́run wa tó kọ́ ádámà ní ìmọ̀ ó fọ́ ádámà ní ìmọ̀ tán tá pẹ̀ pé nǹkan àkọ́kọ́ tá ní ìlàyé ìmọ̀ ni láàfin ní ṣiṣẹ́ nígbà tọ́lọ́run fẹ́ kàlámà ádámà tó fẹ́ kọ́ ádámà lápẹ̀lẹ́ ìmọ̀ ló fún un ẹ̀yin màláìkà ọ̀yà ẹgbà lọ́gà gbogbo àwọn màláìkà gba ṣàìtọ́ nìkan ní ọgbà ọlọ́run wa torí rẹ̀ fọ ṣàìtọ́ nì pé ohun ò ní gba tiẹ̀ mọ́ wọ ṣàìtọ́ ṣàìtọ́ ni wàá dúró wájú ọlọ́run ó ní àádá nábì karọ́mta aláyà àádá màtọ ọgbà fún yìí tó torí rẹ̀ kọ ohun ṣàìtọ́ nìyí làyín àkọ́ta ní ilà ajáyé musamman tí wọ́n ọlọ́run bá lè pàmìtì mi tó yẹ tètè kú láàtàní kánàdúrí yàtọ̀ presentation yẹn ti yí àwọn ọmọ tẹ́ kéwú láàtàní kánà ṣe wọ́n pé presentation matters ah, ó wá mú ó wá mú ọ̀rọ̀ yẹn wá wájú ọlọ́run ó wá sí ní affirmative sentence ó ní láàtàní kánà I will make sure ẹ wù rẹ̀ láti sọ I will destroy them. I will destroy their life. Ó yàtọ̀ sí pé I will make sure I destroy their life. Bó ṣe wá wá jọ lọ́wọ́ ní lá àhàtà nìkan ó tún búra ah, ṣètàdí ya kàtàbà ó tún búra ní iwájú ọlọ́run ó ní lá àhàtà nìkan nà ẹ̀rí lánàá kọ́sà lónìí tọ̀kì àtàkìràbà lá àhàtà nìkan nà lórí ìyàtọ̀ ìbáyé jẹ ìbáyé gbogbo àwọn ọmọ tó ara rẹ̀ jáde jẹ́ ó ní ilà ọkọ̀lẹ̀ ilẹ̀ àfi díẹ̀ ló wọn ìdí tẹ́lẹ̀ òbí lè pọ̀ ní oríire lò ṣẹ̀tàlì ti ebú ni ẹ bá bí bọ́ọ̀lù wà bọ́ọ̀lù ó ní àádàm láti ìkàrọ̀mùtà aláìyá àádàm tó gbà fún yìí sàfẹ́ tó bá bá bàjà ó bọ́ bàjà sàfẹ́ tó bá bá bàjà yóò bọ́ bàjà pé abábàbà ẹ̀sọ̀tá ni àwọn àti ẹ̀ bàbá ara wa Adam aleyhi salatu wa salam ṣẹ̀tọ́ nípa sọ̀tánì ó tiẹ̀ tó ti wá promise lẹ́yìn advance pé Adam lábí karonta aláìyá Adam àti ọgbà fún tó torí rẹ̀ kọ́ òun ṣètọ́ni láyé àkọ́ta ní ilà ajalè musamman tí ọlọ́run bá fi lè fóun láàyè tẹ́bí òun bá fi kù láàtàlẹ̀ kálẹ̀ lórí ìyàtà òun àwọn àtàwọn àwọn ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ọmọ rẹ̀ máa bá yé wọn jẹ́ ìrìndínwọ́gbọ́ tiẹ̀ wọ́n rí gbólẹ̀ wọ́n rọ̀ náà lẹ̀ ìbò ni wọ́n forí lé wọ́n rí balẹ̀ lẹ̀ wọ́n rọ̀ okùn lẹ̀ yóò fún wọn torí bọ̀ wọ́n rọ̀ ilé lẹ̀ wọ́n rọ̀ ibú lẹ̀ yóò rí ibú wọ́n lọ wọ́n lọ sí ilà kọ̀ ní ilà ẹ̀ àfi díẹ̀ nínú wọn ni ó mórí bọ́ọ̀nù tí wọ́n sọ díẹ̀ nínú wọn ọlọ́run dá pọ́ sàfihàn sínú díẹ̀ yẹn lẹ̀ tó fi rí ìjọba jẹ́ ó ní màá gba wájú mọ́ wọn lọ́wọ́ màá gbẹ̀yìn mọ́ wọn lọ́wọ́ màá gbọ̀tún mọ́ wọn lọ́wọ́ màá gbòsì mọ́ wọn lọ́wọ́ tí a bá lọ wájú báyìí òun ṣètọ́ ni wọ́n máa bá bẹ̀ tí a bá lọ ẹ̀yìn òun ni wọ́n bá bẹ̀ tí a bá lọ tún tí a bá lọ sí òun ni wọ́n bá bẹ̀ ọlọ́wà wà lẹ́nu ó ti gbà fún ẹ̀yìn tẹ̀jẹ́ mùsùlùmí ọ̀nà méjì náà lóore yín ọmọ gbà wá ọ̀nà méjèèjì ìdè ṣètà yọ̀ dápọ̀ ẹ̀ òkè àtilẹ̀ ó lọ́wọ́ gbà wájú wọ́n gbẹ̀yìn wọ́n gbà tó wọ́n gbòsì ṣebí ọ̀sọ́ fún wọn gbókè àtìlẹ̀ òkè àtìlẹ̀ nìkan lọ́wọ́ wá ṣe ní escape route the only escape route tá a ní àwọn mùsùlùmí sánmà àtìlẹ̀ ẹ̀rí tábà fẹ́ ṣàdúrà sánmà lápọ̀jù sí tábà fẹ́ wá kírun àforíkalẹ̀ fún ọ̀nà sẹ́ni pé wọ́n ṣàdúrà wa ó fún wa ní escape route torí pé gbogbo tíṣẹ̀ tá a ní wí yẹn ó lè rí ṣe ó gba wájú ó gbẹ̀yìn ọ̀pọ̀ tó ń gbòsí lóòótọ́ ṣùgbọ́n the only two ways the only two places tọ́lọ̀mù jẹ́ kí ṣètánì orí dàpọ̀ ibẹ̀ lọ́rọ̀ wá sí ní makaraj ló sì ní exist fáwa mùsùlùmí ibẹ̀ ló sì ní way out fáwa ọlọ́run wa ti wá ní ìsìn sọ́mọ̀ lọ́wọ́ ní dáàtú rẹ̀ dáàtú ọlọ́run sọ́mọ̀ lọ́wọ́ tọ́wọ́ bí àwọn tọ́wọ́ gbọ́dọ̀ lọ́wọ́ wà sọ́mọ̀ lọ́wọ́ wà gẹ́gẹ́ pé dáàtú rẹ̀ ìtí jẹ́ dáàtú ní bọ́lá òsè wà gẹ́gẹ́ téèyàn gbọ́dọ̀ béèrè pé báwo ni ìkẹ́kọ̀ọ́ ọjọ́ bó ṣe wà ìkẹ́kọ̀ọ́ ọjọ́ bọ́lá òsè wà so láyò kẹyà láyò kẹyà wàlá tu sábà wàlá yóò sábà wàlá yóò má tà wàlá wàlá wàlá wàlá bọ́lá òsè wà kò sí máa kọ̀ bíà pé ẹ eh, bó ló ṣe rí. ọlọ́run fẹ́ yẹ ó wá dá ìlànà ara rẹ̀ lá kí n sì bọ́lọ̀ ṣe rí rí bọ́ọ̀lù ọlọ́run rí bọ́ọ̀lù rí òní bákan kò ṣe tú wò ọlọ́wọ́ abẹ ní sánà ní dáàtú rẹ̀ ọwọ́ abẹ ní gbogbo àyè pẹ̀lú ìmọ̀ rẹ̀ ìmọ̀ ọlọ́run gbogbo àyè ọlọ́run gẹ́gẹ́ dáàtú rẹ̀ obìnrin kan wá bá ànábì sallallahu alaihi wasallam wọ́n wá obìnrin yẹn wá sọ́dọ̀ ànábì ẹrú lobìnrin yẹn ẹrú lọ́dọ̀ olówó rẹ̀ obìnrin yẹn wá lóun ti gba islam meanwhile àwọn mùsùlùmí tí wọ́n bá lẹ́rú lọ́dọ̀ tẹ́rù yẹn bá fi gba islam lódodo islam yẹn ni yóò jẹ́ ransom ẹ̀ tí wọ́n fi gbà á lẹ̀ tí wọ́n fi túlẹ̀ pé ó ti free islam tóbi ọlọ́run dàpọ̀ àbẹ̀ gbogbo tí máa ń yàn kó di ẹ̀mẹ́jọ sẹ̀rẹ̀ sí ọ. ọlọ́run méjì ọ̀dà fún wa lọ́wọ́ ibi tá a ti máa ṣe tó kọ́ wa máa ṣe ọlọ́run ọ̀padà bàjẹ́ o gbogbo ibi tó kù sí ọlọ́run dàpọ̀ kọ́ wa máa ṣe o. wọ́n wá gbogbo ìwé ọ̀là débi jáàlì yàtọ̀ lọ́kọ̀ wọ́n wá ní olówó rẹ̀ wá sọ pé òun ṣe ọlọ́run ẹrù mi ó ti gba ìsìláàmù ó ti gba ìsìláàmù anabi wa fẹ́ kọ̀nfàmù islam wẹ̀ anabi wa ní ajá ìyá wọ́n mọ̀bìrì ayílẹ̀ lọ torí gbogbo tẹ́ bá fẹ́ sọ fún tí ọba ti rẹ́ẹ̀dì ó ti wù kẹ́ni tó agbọ̀rọ̀ wò ó ti wù kẹ́ni dàgbà tó pé à àwọn ilé ti pẹ́ ní ẹ̀sìn agbọ̀rọ̀ gbà a pẹ́ ní ẹ̀sìn wà pẹ́ tipẹ́tipẹ́ à ẹ̀ ti wáyé ẹ̀ mọ́rú ilé tó ti wáyé ọba àfa o. ọba àdébí ọlọ́run ya kèfèrí o àdébí ìlú wọ ọba rẹ̀ kèfèrí o kájá àlù ilẹ̀ àtọ́rọ́bọ̀kù ilẹ̀ lọ yìí ó ti tán gbogbo tí ọba sọ fún wa tí ó pè lẹ́sìn ó jẹ́ pé ẹ̀rí rè from the two sources alukitabu wa sunna they are the two fundamentals of Islam alukitabu wa sunna èèyàn ò lè gbẹ tọ́lọ̀ ọlọ́run ti màná ó ti mọ̀ ní ọlá tí ò tí ì ṣẹlẹ̀ ọlọ́run ti mọ̀ ó ti parí gbogbo ẹ̀ sínú Qur'an sokosi tá a wádìí tá a lè rí ẹ̀rí rẹ̀ nínú Qur'an àdúgbò sọ́ọ́ alẹ́bíwá sọ́lá wa tó láyọ̀ sí àwọn alẹ́bíwá ni ajá àríyá ìwọ ọmọbìnrin tí a lò ti gba ìsìláàmù àyìnà lọ́ọ̀rù gbọ́lọ́lọ́wọ́ pẹ̀lú záàtù rẹ̀ ọmọbìnrin wa ni sàmà sàmà alẹ́bí wa ó ti di mùsùlùmí lóòótọ́ ìwọ olówó rẹ̀ bọ́kùn lẹ́rù rẹ̀ sọ̀dọ̀mọlúwàbí kìí ṣẹrú mọ́ ìyẹn ń fẹsẹ̀ rẹ̀ lẹ̀ pé ọlọ́run ọba pẹ̀lú gbáàtù rẹ̀ bọ́lọ́wọ́ àwọn sánmà ẹ sì gbáwò yorùbá tó sọ pé bàbá lókè abẹ́wẹ̀ bàbá lókè àwọn yorùbá tó máa sọ bẹ́ẹ̀ ẹ tàbá sì lè ṣàdúrà òkè lójú wa máa ń sábà wù torí pé tó wà nù ibi tó wà tọ́lọ́ wà gẹ́gẹ́ pẹ̀lú dátù rẹ̀ sánmà ẹ̀gbọ́sẹ̀ ó tó wá tó wáyà tó wá tó tó àì ó ní wà fi sàmà ìrísìkù kò rísìkù tí pé ọlọ́fẹ́ ni lásìkì rísìkù kìí ṣe owó nìkan ní jẹ́ rísìkù. A'udhu billahi minash shaytanir rajim. Bismillah. fún àwọn ìlú ìké kí gbogbo ìdábẹ́ lókè ká sórí ipa tó ti kékùrá ní lónìí àbí. ọ̀rùn mi láàá ìmìnà ṣe ìwọ̀ ẹ̀rọ yìí bísmìláà. sẹ́yìn ìjọba ọlọ́run dàpọ̀ mẹ́jẹ̀ kí ṣètàní ọ̀dà wà láàrùn orí ayé àtọ̀ ó ti pín sí ibi bísmìláà ìrà àmàlẹ́rà bisimilayi rahman rahim báwo bisimilayi rahman rahim kí ló ń fẹ́ mo fowó ni wọ́n fi bisimilayi kí ló mo fàgbéga ni wọ́n fi bisimilayi rahman bisimilayi rahman common common language ah bisimilayi rahman rahim ọkọ̀ dábẹ́ dáàbò tó yà fún àtúgbò ọgbọ̀n. àrùn tó bí láì nílẹ̀ ṣàìkọ́. ó ní tẹ́ ẹ bá ti ráwọn kan tí wọ́n kóra wọn jọ báyìí sínú báyìí tó mi wùyù ti là ìkánú ilé ọlọ́run tẹ́ ẹ bá ti ráwọn ẹ̀ tí wọ́n kóra wọn jọ ìkánú ilé ọlọ́run mọ́sálásí náà lọ́wọ́ ní rífàsí o wá pé ó wá pé mọ́sálásí ní bẹ́ẹ̀tù ilé ó wá ní bẹ́ẹ̀tù ta ní bẹ́ẹ̀tù ńlá táwọn ẹbá tí láwọn ẹ̀kan báyìí ìjì táwọn sábà kóra jọ fi bẹ́ẹ̀tì sí ìkanú ilé nípùlú ti lẹ́nu àwọn ilé ọlọ́run lórí ilẹ̀ tí wọ́n wá rántí ọlọ́run jẹ́sẹ̀ àdúkà tí wọ́n sì ń kékùrá láàrin ara wọn kò sí ìrẹ́kẹ́ tí wọ́n ṣẹlẹ̀ ju pé àwọn mọ̀lẹ́kọ̀ sọ̀kalẹ̀ wà yí ipò wọn lọ mọ̀lẹ́kọ̀ bá ti sọ̀kalẹ̀ tí yí ipò wọn wọ́n dá ìkẹ́ ìkẹ́ ọlọ́run ló fi jẹ́ pé èèyàn kọ̀gbọ́n ló jẹ́ pé yẹn fẹ́ afẹ́ bá tèèyàn jẹ́ ni kọ̀gbọ́n ló jẹ́ pé afẹ́ máa ṣe kẹ́ni máa yìí kọ̀gbọ́n ló jẹ́ pé afẹ́ máa yọ ẹnìkan sẹ́ agbọ̀dọ̀ máa kó jọ ní mọ́sálásí lórí dáadáa lórí pé afẹ́ tẹ̀síwájú ní ẹ̀sìn afẹ́ tẹ̀síwájú ní ìmọ̀ afẹ́ tẹ̀síwájú nínú gbígbàdúrà nígbà tá a wá wí sí ilé ìlà abẹ́rẹ́ yìí kó wá náà wá wò kẹkẹ tí bẹ lọ́kàn rẹ̀ yìí sí tó ga lẹ́mìí rẹ̀ tó wù pé ó fẹ́ kọ́ lọ́wọ́ ṣe fò láàrin ṣe fún kankan náà ní ẹ̀rẹ́ báwọn náà àwọn àwọn bisimilayi àwọn ẹ̀rọ gbogbo tí kálukú wa bá sì sọ ọlọ́run ó sì gbà ká má sọ àyíká lórí ọmọ ìbí tó bá wù wá ká béèrè yẹn lórí ọlọ́run lẹ́nu ìṣẹ́jú péńté náà. آمين بسم الله أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله ọlọ́run sì gbà wọ́n lápò nìkan ló tó ń gbà járíà ọlọ́run àdéjọ́ afẹsẹ̀ ìsìláàmù ẹ̀rin yẹn pé sábà lọ́wọ́ àyà yẹn ọlọ́tún wa já mọ̀ pé rízìkù wà fi sàmà ìrízìkù kò wà máa tún àdúrà. wà fi sàmà. tí ì ṣe súrátù Dariyat súrátù lọ́pọ̀ kúrákìlì súrátù Dariyat ẹ máa ké dáadáa nǹkan pamọ́ sí súrà yẹn súrátù Dariyat ìgbẹ̀láyà tó kéwù àkúwà sí sáà. wọ́n bí sábẹ́. ó sì kí ayà òfin sàmà rísù kòkò kí gbogbo ẹjọ́ wà mọ̀ kí ó mọ̀ pé yéè àsọyẹ káwa náà ọ̀rọ̀ ọmọ bá sì mọ̀ níbí wọ́n ti sàmà. jẹ́ bẹ́ẹ̀ kìí sowó nìkan iye tí kálukú nídìí ní jẹ́ rísíkù ẹni tí bẹ́ẹ̀ lọ́sibítù ní ìsìn ti ń gbé tí ń fi ọ́ksíjì mi sowó ní rísíkù rẹ̀ bá wà láyé ìkílòwò nídìí bá àlàáfíà ọlọ́ọ̀ni àlàáfíà tẹ́ ẹ fẹ́ o sábà lọ́wọ́ kí ni rísíkù gbàgẹ̀lẹ̀ rẹ́sì sọ́wọ́ ni mọ́ bàbá kí láìlà ìlànà ṣe ẹ̀rí ọlọ́run tóbi pọ̀ ṣe ẹ̀rí alukur'an alukur'an ó wà comprehensive gan o kò sọ̀rọ̀ kankan téèyàn fẹ́ sọ pé òun ti bọ́ bẹ̀ ayé ayọ̀ kan ṣoṣo kò sẹ́ni tó bọ́ bẹ̀ ayé kan nínú súnátò dáhìí àti kò sẹ́ni tó bọ́ bẹ̀ láyé àwa táwa nídìí owó àtijọ́ àti mu yìí náà ni ọlọ́run ní pírísìpù ti essential commodity ní tẹ́lifísì táàbù wá ní wọ́n yàtọ̀ síra wọn ni ẹni tí wọ́n kéré pírísìpù tiẹ̀ owó ẹni tí wọ́n àlàáfíà kéré pírísìpù tiẹ̀ àlàáfíà ẹni tí wọ́n máa kéré pírísìpù tiẹ̀ a rí àárí olówó tó ní kọ́lá tiẹ̀ gbadé ẹnu owó ìkófọ́nà rọ́pò kéré pírísìpù tiẹ̀ àìdáàbò pé pírísìpù wàásì kì í kéré sowó nìkan ní jẹ́bẹ̀ẹ́ lónìí ẹ kò sẹ mo yí ìjẹ ìjọ kébìrì sùkú àwọn ṣèyí bá kéde àwọn àjọyọ̀ àwọn kébìrì sùkú wọn. gọ́ọ̀nàṣìpù ipò ẹsẹ bàbá ipò ẹsẹ ipò sọ́wọ́n ní ṣèyí bá kéde ẹsẹ̀ wa wàhálà tó tún ṣẹlẹ̀ investors ìbàdàn ní sí recently mo tún bá kó fún twenty million yòòjò tọ́lọ̀ níjẹ̀ẹ́rì tó ṣí ń pa tábàrí bí òjò ẹ̀ sì gba university of Ibadan tẹ́lẹ̀ mọ̀ pé ìtọ́ ọ̀bá fẹ́ tiwo ni ò tiwo kò sí pé ilé ẹgbẹ́ ẹ̀gẹ́ wà ṣe university of Ibadan bíúdì yẹn àwọn bíúdì tó wà lẹ́kọ̀ọ́ lórí ẹ̀yẹ̀ wọn ilé ìwé gbogbo ẹ̀ tó ọba àdàdà kẹ́lẹ́ mọ̀ kí kálukú ọlọ́jọ́ kó jẹ́ jẹ́ tọ́lọ́pàá bẹ́ẹ̀ tiwo yóò tiwo ọlọ́pàá tiwa wo ilé ẹgbẹ́ ẹ̀gẹ́ fẹ́ lẹ̀ kò wo university of Ibadan tẹ́ báyìí ikífàyà ilé pọ̀ ilé páàlù sí gbogbo ẹ̀ wọ́n ti ṣe ìbákilé wá fún ọ ní twenty million naira kò tí gorí àpèrè bá wọ́n ti gbọ́ra fún ba mo rí bẹ́ẹ̀ lórí nẹ́ẹ̀tì lánàá ni ìtì mo fẹ́ fàyọ́ bẹ̀ ni wípé sówó ni òun wá tó bá wà sówó la ní la mú wá èèyàn tó fẹ́ sèkà bẹ́ẹ̀ wo ilé mọ́tò tó rà lẹ́ẹ̀kẹ́rẹ́ sówó la ti wù wá ṣùgbọ́n ó ní nǹkan tí ń sọ pé eh, eh, eh, àbí òní ìrísìkò wa tàbí kọ́ bọ́lá wà kí làwọn ọmọ ilé ológun bọ̀lọ̀ ní rísìkò kù fìsàbẹ́ gbogbo tí kálukú yín wá tẹ́ǹtorí rẹ̀ tẹ́ ní sleepless night yẹ kò sí bì kẹ́kẹ́ dúró lọ. la ilaha illallah wàfi sàmà ìrísí kòkó. wàfi sàmà ìrísí kòkó ibi tí ó tún máa ń yà fún aláró tí ó tún máa kí sáàyù rẹ̀ ọmọ rẹ̀ z rízì ni ṣé ẹ rí kéwú iye tó ní ọ̀pọ̀lọpọ̀ kó jẹ́ àdúrà ní yìí làwọn máa ń wí. àwọn yìí ló know how to pronounce pronunciation kò ìdágbà ẹ̀mí ọ̀gbà wrong pronunciation ah bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣe kí ni oral english wà fún wa ní ọ̀gbà bó ṣe kó gbé bọ̀ iye ẹ gbogbo ìwọ́n wà kójọ àbí a a i r h e r e wọ́n wà ní pé tọ́ ọ̀rọ̀ ọ̀nà wò àbí iye la ìlà ìlànà h a i r e àbí h e r e ìbí àbí air atẹ́gùn wọ́n wà ní pé pé ká gbọ́ sọ́wọ́ pọ̀ ọmọ ìwé pé ká gbọ́ tọ́wọ́ àpè wá ní impurent impurent wà ní ikúra níta gé náà tọ́wọ́ ti kéde kúkè ọlọ́wọ́ ní ẹ̀rù ìdílé ilé ọ̀nà mẹ́tì sọ rízí zẹ́ẹ̀dì ni wà fi sàmáì rízí òkú ẹwà kiri alábẹ́. wà fi sàmáì rízí òkú. wàmà tó àdùn. jẹ́mọ́ ẹ̀mẹ́jà sí kẹ̀kẹ́ mọ́ ẹ̀mẹ́jà gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ mọ́ tó lọ́wọ́ nìkan lọ ọlọ́wọ́ ní rízì kòkó tó ọba lọ mórí bọ́ níbi kẹ̀kẹ́ ajakọ̀ wà láyé òní tó wà nù tó bá jẹ́ kó ní kẹ̀kẹ́ tó wà àbó ti tó náà ah, lórí ọ̀rọ̀ ọmọ mi náà ní rízì kù rẹ̀ nù ọlọ́wọ́ ní kò sí nìkan tẹ̀jú sọ́nà lọ́wọ́ lórí ọ̀rọ̀ àlàáfíà ní yìí náà ni rísíkù ti ẹnu ọlọ́run kò síbi kankan ju sọ́dọ̀ lọ lórí ọ̀rọ̀ ọkọ̀ tí mo ń lé yìí náà lásìkò yìí náà ni ọlọ́run rísíkù ti ẹnu kò sí bòmí ìdúró lọ admission yìí náà ni mo ti sẹ́ni àbẹ̀rẹ̀ ọkà ọlọ́run kò sí bòmí ìdúró lọ jama ẹbí sì já sí mi tí ó máa sọ fún pé tí ó ẹbí já sí mi mùsùlùmí tí ó gbà pé nǹkan kan fẹ́ kọ́kọ́ já sí mi yẹn kí ni nǹkan kan ò ṣeé ṣe wà láì kò sí tí ò ṣeé ṣe fọlọ gbogbo tí a lùkú wa lọ́wọ́ se lọ́wọ́ ṣe fún ọ ètò ọ̀nà ti ṣe aláwọ̀ ìjọ bàjẹ́ wọ́n sọ báwo yẹn ní university of Ibadan bàtà ṣe exam masters bó wá ní ah, ọjọ́ náà ọwọ́ rẹ̀ mi púpọ̀ kọ́dà gbogbo tutorial class tó ń ṣe ìráyà lẹ́jẹ̀ àwọn lọ ṣe exam bàtà wa fẹ́ máa tò university of ibadan ní dlc tá a tó tá a fẹ́ wọlé fún exam wọ́n wá ní ọlọ́dà sàánú gbogbo wa o àwọn adájọ́ ọmọ mùsùlùmí o ẹja sàánú àká tó wọlé o ẹnìkan wá ní sàánú àrà mẹ́rin ah, ah, subhanahu mẹ́rin kìdàlíyà mo ní mùsùlùmí sì ni wọ̀ yìí ó ah, sì ní sàánú a mẹ́rin àti ìṣe o kẹ́lẹ́ mọ̀ pé ẹbí àwọn èèyàn jìnà sọ́lọ́wọ́. àti ah, ìṣe o yi, wọ́n wo identity card wa hall eh, eh, gbogbo o mo dà mo ní à ṣáàdúrà rẹ̀ ẹ̀ máa yìí mo ní ọ àti ìṣe oníṣáàdúrà rẹ̀ mọ́ mo ní wà láyà àdúrà o ó o òun mọ̀ a ti ni o àdúrà rẹ̀ lóòótọ́ ìgbàgbọ́ ni àwa ṣe ẹ̀gzáàmù yẹn bàtà parí ẹ̀ kìí ṣe tí ọ̀pẹ ẹjọ́ kejì náà ni àti rí result wọ́n wá ń tọ̀ proficiency test ni o wọ́n fẹ́ wo how proficient you are kó tó fún ọ ní masters àbí ok àwa ṣe é tán àwa jáde ṣe àpé kálukú ó ti mọ ibi tó mú ah, ah, níbi comprehension yẹn. Ah, nígbà tí mo ti rí pé táwọn ti fẹ́ lọ ní comprehension yẹn kù ọkàn ń mú un tọ́ èyí ni èyí ọ̀jẹ̀ ni ẹni ló pe ah, ọ̀rẹ́ wa kẹ́ni ah, ebi wọ́n ní parallelism wà bẹ́ẹ̀ ó wọ̀ mọ́ ní parallelism ó ní à ah, ó wà bẹ́ẹ̀ tension ni examination tension burú ẹ̀ẹ́dàmú ta yé mu fa bóòlù ẹ̀ẹ́dàmú nu sàárẹ̀ òṣèré náà examination tension lórí ẹ̀ẹ́dàmú náà aṣẹ́wó fún ni táwọn apáàsì kìí ṣe pé wọ́n sọ pé ọ̀ya ẹ̀sìn ọ̀mọ́dé wọ́n sọ pé kò fọ́ láti ṣàlàyé làyà wá ń jáwá yẹn lórí mọ̀tò tọ́lẹ̀tì bẹ́ẹ̀ náà rú bó lọ́wọ́ àṣẹ ń bẹ̀rẹ̀ sáà mùsùlùmí. àwọn àṣẹ ẹ̀sáàmù yẹn tọ́ wọ́n wá ní forty marks forty marks owó ní kọ́tọ̀ pé ẹ̀tọ́ bá ti forty tọ̀ ó pass mo fún ní admission for masters nígbà tí result jáde mo wà ní class mo kọ́ àwọn ọmọ akéwú lọ́wọ́ awálùsálẹ̀ mo wà ní mo wà ní advance one lọ́dọ̀ onílé ike wa ní ìwòrò jùlọ mo ń kọ́ ọmọ lọ dr liri láti west of gbàdé wá pè mí ẹ ló mú díìrì rìsọ́ọ̀tì ti jáde ọ̀sẹ̀ ẹ̀ ti rí ah, mo bá mú fóònù ló jẹ́ sílẹ̀ mo bá browse mo bá nítọ̀ máàkì tí mo gbà ó thirty six sáré pé mo jábọ̀ àná thirty kí mo gbé thirty six làwọn bẹ̀rẹ̀ sí pé ra wa ẹlòmíní ah thirty eight ọ̀rẹ́ wa kẹ́ni thirty eight ló ń ní ọ̀rẹ́ wa kẹ́ni thirty. wọ́n nìkan twenty wọ́n sàṣẹ ọgbẹ́ ah, Allahu Akbar ọ̀rẹ́ wa tí àjọ sọ̀rọ̀ níjọ́ kíndà tó ní sábàá náà ni ní thirty nine sẹ́kù náà yábọ̀ ẹ̀yin lágbà pé ọlọ́wọ́ o òun náà ní ah, thirty nine lòun ní ìwọ́n thirty six èmi ní ó ní á ah, ó tún lọ lótí bọ̀ áhà ah, ah, ó lọ lótí bọ̀ ọdún náírà sí masters lọ́ba ní ọ níbo yóò àyẹ̀kẹ́ láwọn àlàyé ọlọ́wọ́ sáṣe àṣàṣe masters jẹ̀mọ́ ẹ má fàdúrà ṣeré o ìjọ ṣẹlẹ̀ yìí láti seventy years back tẹ́tí ẹgbẹ́sọ̀ gbàdẹ́lẹ̀ lọ́sẹ̀lẹ̀ lọ́dún ẹ lọ bèrè wọ́n á ní massively àwọn èèyàn fèrè torí náà ui wá wọ́n wá reduce cotton pack wọn sí thirty. ọ̀gá ọjọ́ mi tù áyè wà láti dẹ̀yìn. gbogbo ẹni tó ń jọ wá sọ pé àgbà mi lè dọ̀rọ̀ ọ̀hún kí ni ṣe láyé. ọ̀gá ọjọ́ mi tù áyè wà láti dẹ̀yìn. wàláhì àzí bó ṣe jẹ́ mo wí fún ìmọ̀ búra pẹ̀lú ọba tó ní gbogbo kẹtí òjò gbọ́ wọ́n wá àfa àláró wọ́n wá reduce cotton pack sí thirty ẹni tí ó ní sábà rẹ̀ náà ni òun ló wá kọ́kọ́ gbọ́ òun ló wá pè mí èmi ti wá yunifásitì mi mo ti pe táwọn sọ́dà rí mo ti pe yunifásitì ọ̀gbẹ̀ lọ́rí àwọn iṣẹ́ ìsáàmù tí wọ́n tó fi wọlé masters mo ti pe ní haúsá commitment mi ò délé lọ sí ní haúsá tó ní pé mo mo mo ti mo commitment mi bàdẹ́ pọ̀ ilé kéwù lè fi ilé àkíyá wọn nìkan mo fi lè fi ilé kéwù ń dọ́tọ́ lọ́ba pàdé ẹ̀ nìkan mo fi lè fi ilé kéwù torí ẹ̀ gbogbo ẹ̀ ń pè mí ẹ wá ṣe mísẹ́nà akíní kan àmọ́ níbi ò lè ṣe bí lè ṣe mísẹ́nà ẹgbẹ́ kankan gbogbo tí òdìdí ráàyè kọ́ yẹn kéwu kọ́dà bó tó rí mi ọ̀fẹ́ kọ́lọ́ ọ̀rọ̀ máa fipá bá sáàlì jẹ́ mẹ́ tí òdìdí kọ́ yẹn kéwu mọ́ èyí tí wọ́n di ẹ̀ tí ó kọ́ yẹn kéwu gidi èyí tí wọ́n torí pé ìdààmú táwọn yẹn kò lójú ọ̀nà pé akọ yẹn kéwu táti jà ti mú lè fáwọn àfa ẹlòmí ọ̀tọ̀ pa ọmọ ẹjọ́ kò ní kọ́ wọn kéwù lọ́kà fún ọjọ́ àwọn wọ́n pariwo pariwo wọ́n tún lọ lé wọ́n tún bọ̀ lọ́la ẹ̀ka wá sí òfin ó ti tọ́jú àwọn kìnìkan ó ti tó sùn kìnìkan tó ti bẹ̀rẹ̀ lé kéwù wọn ò rí kéwù ké àfa náà ò ní jẹun ọlọ́mọsà sí ara fún gbẹ tó dúró ti sẹ́ náà tó lọ lọ́wọ́ àti òjíṣẹ́ rẹ̀ ní o tí o kú ó yẹ kọ́lá bí ọba kọ́ ni pé káwọn lọ́dọ̀ lọ́sẹ̀ wòlíì ọ̀kọ́ máa ń kéwù yóò jìyà lọ́dọ̀ ọlọ́run mọ́ta alábàlì kúkùsì fàtàbùkì àlẹ́ ìgbà wa ẹ bẹ sì gbọ́ o ìpèkè ọmọ sì wò nígbà o mo ní kó bá jẹ́ yí pé primary èèwò èèyàn ni pé ọ̀dọ̀ọ̀dọ̀ àwọn náà sáà ti àmọ́ ẹsẹ̀ wò nígbà tó bá yẹ pé torí rẹ̀ ni yóò ti àwọn lọ́rọ̀ mo wá ní ẹni lọ́wọ́ á pè mí pé ẹnu kù díìrù abẹ́ ìbọn tí ui sọ ni mo ní kí ni ó ní wọ́n mọ̀ ní wọ́n reduce comfort mark exam stars pé má sí pé àwọn ẹ̀fẹ́ pé wọ́n reduce ẹ̀ sí àbọ̀wọ̀ eligible ìwé ní thirty oní ẹ̀ torí pé kò sí ẹ̀ka tí ẹ̀rí sọpọ́nà ọ̀sìn tẹ́lẹ̀ ó gbà pé sọ́wọ́ apọ́sibù mo ní alhamdulillah ó ní alhamdulillah sẹ́ẹ̀sì rò pé bẹ́ẹ̀ ni àwọ̀ ẹ̀dá lọ wá ní lótú kúbá o lọ́ba pèjì lọ́ba bá mi lọ́ba gbéra lọ́ba bọ́ọ̀lù mọ́tò lọ́ba gba university of Ibadan lọ́ba lọ postgraduate school university of Ibadan lọ́ba lọ bèèrè lọ́dọ̀ ọkùnrin ẹ̀ eh, wọ́n ti reduce ẹ̀ sí láti dìtò báwọn ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ <coughs> lábá lọ kàfé lábá píríntì ẹ̀ àtẹnípa wa gẹ̀gẹ̀ gbàgàdà bó bá ló kọ̀ níbẹ̀ wọ́n ní máàkì táwọn níyì thirty obtained mark tẹ́lifà thirty six mark yóò àtúntì jẹ́ mílí six mark ẹ̀túnjẹ́ lówó àdúrà tóbi púpọ̀. àtàlẹ́ òfin ṣùgbọ́n ìwádìí àti jẹ̀rí. òun náà wà ní tó wíwú fún ẹ̀mọ́tò ọkọ rẹ̀ obìnrin lọ́kọ́ obìnrin ìtafàfẹ́ wíwú obìnrin lọ́kọ wọ́n wá níta wà eligible àbí fire yìí sì gbé òyìnbó ni o tí wọ́n bá ti lé wà eligible kí ló ní ìsà mo ti qualify àbí Allahu Akbar wọ́n ní eligible wọ́n kọ eligible wọ́n ẹ̀dọ́ wọn eligible ẹwà ẹni wá ndínú ah, ṣé ọlọ́wọ́ àforíjì ń bá ìgbóni wa ṣé bá ti repent repentance náà lọ́wọ́ mi jì lọ́dọ̀ wa wọ́n lè gbà pé kò sí tábọ̀ òrìṣẹ́ ó ní kò sẹ́yìn abẹ́rẹ́ sí pé àwọn Dr. Mubarak Nebi ọmọ pòfẹsọ náà yìí mo pè wọn àwọn wà ní sabatikal yìí eh, mo ní ẹ lọ́dọ̀tọ̀ báyìí báyìí wọ́n mà lọ sílẹ̀ yóò wá wípé ah, ṣe é gbọ́ bẹ́ẹ̀ láéláé kò sẹ́nu lọ́kọ̀ ọ̀sẹ̀lẹ̀ yìí ti lọ browse owó tí ní eligible wájú eligible mi ní two thousand thirty six ní ui ọlẹ́yìn ah, àfáà dr lẹ́yìn ọlẹ́yìn àfáà ẹ̀yìn àfáà ẹ̀ tó ti sàánú ui abẹ́rẹ́ àwọn akọ́ ọlọ́ọ̀ni àdúrà kò sí ẹgbẹ́ ìwé ìfìlà eré o ọlọ́run ó gbàdúrà wa o ìwà tí kálukú wa wá ẹja kò sí ìgbàgbà tó tóbi tí lè ṣe abẹ ló àlù abẹ ló àlù gbogbo tí kálukú wa náwó sí jọ wọ̀wọ́ ọlọ́run jó tójú ó sì gbogbo àwọn wa bá bí sílé ti dárídé wọn ọlọ́jọ́ ọ̀dà mẹ́rin wọ́n sàdílé ìwọlé jẹ́ wọ́n bá wà náà